الجلال بكمال الجمال تعظيما وتكبيرا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وبلغ رسوله الكريم الذي أرسلته إلى الثقلين الجن والإنس بشيرا ونذيرا ونحن على ذلك من الشاهدين اللهم اهدنا فيمن هديت إن الحمد لله ثم الصلاة والسلام على حبيبنا خاتم النبيين وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين. أنا ìfọ̀rọ̀ká kìí tẹ́tí ń gbọ́ wa kí fitru delil túndé ṣe ti gbọ́ wá láti iléeṣẹ́ rédíò Lagos one oh seven point five FM tiwantiwa alihidaya Islamic Foundation tó ṣonígbọ̀wọ́ ẹ̀ tí wọ́n wà ní house nine road b St Lucie Estate ọlámbẹ Ogun State Kọ́sìm Fúnmiláyọ̀ ní orúkọ mi Fadilatu Sheikh Kamaludin Yunus Akorede Hafizahullah ni wọ́n máa ń fún wa lóúnjẹ ní èyí tí a wá fẹ́ ṣe lónìí jẹ́ fètè ètè báyìí ni ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò a fún yín ní aago tẹ́ pè sí tẹ́yìn náà ó fi lè pè wọlé àmọ́ kó tó dìgbà náà ẹ̀já kọ́kọ́ gbọ́ wà sí náà látẹnu fadilatu sheikh Kamaldeen Yunus akórèdé hafidhahullah kí ẹ bá wọn bá allah kó má ṣe wọn pẹ́ assalamu alaikum ya sheikh. wa alaikum ahlan wa sahlan. bismillah. alhamdulillah alqahir. فوق عباده والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين أقفون ولا أبا وأبا الله أبتي أنك قال بوبو يداي gbogbo tó dá nígbọ̀dá tán ọkàpá wọn ọjẹgàba lé gbogbo tó dá lérí kò sí tọ́nà wọn bá dá tó lè dààmú ọlọ́run ọlọ́run ní máa ń dààmú gbogbo nǹkan ọba yìí yọ̀tọ̀ ká dúpẹ́ fún un nínú wàhálà yìí tọ́lọ́wọ́n bá yà wá kó ń bẹ ọyọ àwa ni o eh, ọlọ́run ọyọ àwọn míì ọba yìí wọ́n fẹ́ hàn wá pé òun jù wá lọ àwa ti mọ̀ tẹ́lẹ̀ àtúnwá mọ̀ sí ọlọ́run àdúpẹ́ o gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi ẹ̀yin náà mọ̀ dúpẹ́ o òjò ti rọ̀ àmọ́ hmm. yóò òjò tó ti rọ̀ tilẹ̀ ti fàmù wassalatu wassalamu ala nabiyyina Muhammad àánú ọlọ́run ìtẹ́ ọlọ́run kọba anábọ̀wà Muhammad wa ala ali wa sahabi ajma'in kọba gbogbo ara lè pátá àti gbogbo àwọn sahaba rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa asharatu durusin wa hikamin fil ibtila bi maradi corona covid-19 èyí tí ọlọ́run bá láti ńlá wa lọ́mbẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ìkọlọmọsà já bọ́m̀bẹ̀ pátápátá àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ torí pé àwọn onílà akáyìí tí ọlọ́mọba aláàtọ́bá sọ àdánwò kalẹ̀ àwọn tí mọ̀ pé àdánwò ní sọ kalẹ̀ máa nà zálẹ̀ bàlá ohun ilẹ̀ àbìdánù àbíkọ́jẹ́ pé àwọn táwà lérí ilẹ̀ àti dáràn àdánwò ní sọ kalẹ̀ àbíkọ́jẹ́ pé àwọn táwà lérí ilẹ̀ àti dáràn wọ́n máa nà zálẹ̀ gùfúrán àforíjì ọlọ́run ní sọ kalẹ̀ ilẹ̀ àbìtọ́gbà àti gbogbo akátẹ́wọ́sọ́lọ́n pé àní síbẹ̀ mọ́ èyí tá a ṣe tọ́lọ́n fi rán ro léyìí wá àní síbẹ̀ mọ́ kálíbà wàá fura torí pé bó ṣe ṣẹlẹ̀ náà ẹni tí ọba nílà aka yìí wa ma yadhakkaru illa ulul albab ba'da a'udhu billahi minash shaitanir rajim gbogbo ẹni tí ọba nílà aka yìí ná kò ní kọ́gbọ́n torí pé hadhihi ayatun min ayatillah ó jẹ́ ọ̀kan nínú àwọn àmì téèyàn fi mọ̀ pé Ọlọ́run bá ń bẹ ó jẹ́ ọ̀kan nínú àwọn àmì téèyàn fi mọ̀ wọn ara rẹ̀ قد ابتلى الله عباده بمرض كورونا وجعله سبب الخوف وموت الكثير من الناس وتدهور الاقتصادي العالمي covid-19 yìí ọmọ ogun ọlọ́wọ́n ọba kan tọ́lọ́wọ́n rán sílẹ̀ ayé mu nípasẹ̀ àwọn kèfèrí tọ́lọ́wọ́n bá ti sọ fún wa pé káyé tẹ̀lé wọn ọlọ́wọ́n ròyìn kèfèrí dáadáa ó ní innal ladhina amanu ó ní innal ladhina kafaru min alil kitabi wal mushrikina ó ní fi nari jahannam khalidina fiha ulaika hum sharr ọlọ́wọ́n bá ná ulaika hum sharrul bariyya ìmọ̀fẹ́ lónìí ọlọ́run bá ní ìwòye sẹ́yìn dáadáa ìdọ́gba ẹni tí ọba gbọ́ ọlọ́run bá gbọ́ ẹ̀rù níbà láti fẹ́ àdáhùn sáyé ẹni tí ọba ọlọ́run bá gbọ́ tí ọbẹ̀rù ọlọ́run ẹ̀rù àti pààyàn níbà lẹ́wọ̀ àwọn àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn tó ti bá a lọ nínú àwọn mùsùlùmí kọlọmọsà bàbá kẹwọn gbogbo àwọn tá a wà ń lẹ̀ báyìí náà tá à wa wọn ẹ̀mí àwọn yẹn bọ́ rẹpẹtẹ jíjẹ mímu onira ọlọ́run dá wa padà sínú ilé ká lè ronú ó fi kòkòrò kékeré kan ó sì fi lé gbogbo wa padà sínú ilé nínú àwọn kòkòrò rẹ̀ wa ma ya'lamu junuda rabbika illa hu ọlọ́run bá ní ọmọ ogun mi pọ̀ ẹ̀ máa yé wọn àmẹ́mí ọlọ́run máa yé wọn ọlọ́run bá fúnra rẹ̀ ò tí ì dìde pé òun fẹ́ já o kò tí ì rán màláíkà o ọkàn rán kòkòrò kan ní gbogbo ayé wà nínú dààmú ọlọ́run ní wala nabluwannakum bi shay ọlọ́run bá ní ẹ máa palẹ̀ mọ́ èmi ọlọ́run bá ń bọ̀

ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá abiṣẹ́ ẹlòmí ti dẹni ẹ̀yìn báyìí wàhálà ti dé láàrin àwọn ọ̀gá kọ́mpìnì àtàwọn tí wọ́n bá ṣiṣẹ́ bọ́sàn àwọn oṣù tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ wàhálà bọ́lọ́wọ́ san ọ ti sọ̀wọ́dọ̀ ń gbèsè torí pé owó tí wọ́n bá ń pa ọmọ fi san gbèsè yìí tó ti wà lẹ́yìn ẹni bá nìkan ò dé nǹkan lọ́nà nǹkan ti dé o ṣèwádìí tó dé ní ọlọ́run dùn kan lọ ẹ jẹ́ wá gbìyànjú àtẹwọ́ sọ́dọ̀ ọlọ́run ká sì túbà ọlọ́run wà sàmárà ọlọ́run bá ní wàlá àǹfòsì ọlọ́run ní ìmọ̀ gbẹ̀mí ìmọ̀ àǹfòsì dáyín ẹni tí ò rí e, tí ò rí ìtọ́wò bó sì ṣe máa rí lára ọ̀tọ̀wò láàrin oṣù mẹ́ta ìjọba ọlọ́run bá ní wọlé anfusu wa samarat ọlọ́run bá ní ìmọ̀ wa pa àwọn tó bá wù mí nínú yín kò sí tẹ́sí ẹ̀yin kan sì máa dáko ẹ̀ dáko nígbà míì ẹ̀ jèrè oko nígbà míì ẹ̀ dáko ẹ̀ nírèrè oko ọba ṣẹlẹ̀ sọ́bìrì ọlọ́run bá ní gbogbo àwọn tó bá wá sí sùúrù nígbà wọn bá má dánwò dé ẹ bá mi dùn wọn nú ipe mi ọlọ́run bá tún bọ̀ pẹ̀lú dáadáa ayọ̀ sọ́bìrì gbogbo àtàwọn sí sùúrù lérí bí nǹkan ṣe dà yín lórí bí nǹkan ṣe rí yín bó ṣọ̀rọ̀ ọlẹ́kùn ẹ̀jí kí ni wọ́n máa dùn ọlọ́wọ́n ọba ọba aláàánú ni rọ́wọ́fù ni rahmani ni rahimu ni jawadu ni kẹrìmù ni afọwù ni gbogbo àwọn òròyìn dáadáa ọlọ́wọ́n fi ròyìn ara rẹ̀ ipò wọn ọlọ́mọ sàmójúkò wọn máa ń wọn máa sànú ọlọ́mọ sọ ìsànú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa sábàbù khawfi min al-mawti ta'attala bihi تعطلت به المساجد والمدارس والشركات والرحلات التجارية والدينية إلى المستشفيات إن tí ọlọ́run rán kòkòrò yìí sílẹ̀ ayé ìpayà wa bá wù ayé látara pé àfẹ́ kú torí kòkòrò yìí ẹ̀mí ní máa ń lépa ọ̀nà àti mọ́sálásí ó ti mọ́sálásí nítorí pé wọ́n bá ti mọ́sálásí àrùn yóò ràn ọ̀nà àti skul ní gbogbo àwọn kọ́mpínì ti kọ́ mọ́ ṣiṣẹ́ mọ́ táàbá ti àrùn yóò máa ràn ìmọ̀nà tíjọba gbé wà wọn ọyẹ ìsàngógún tíjọba máa sọ fún mọ́kànlẹ́tì àfẹ́yẹ̀ tó gbé wà ní ọkọ̀ rẹ̀ nítorí pé ọba súnà nígbà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn plẹ̀nì tí ń fò kálukú ń bẹ ní pápá eh, ibùdókọ̀ eh, wọn kàn wà ń bẹ kò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ lójú tàwọn yẹn nígbà táwọn dáyé ẹlòmínà náà wọn bá wọn gan àwọn náà ní kò ṣẹlẹ̀ nígbà táwọn dáyé òṣèlú ọlọ́run bá aláà wọn fẹ́ kankan jáde ń bẹ nílọ́fẹ́ mú jáde òun náà ní fi kálẹ̀ ronú ومن الحكم والدروس في هذا الوباء لأنه هو قتلهم في كاكو ولا نفع الشعور بقدرة الله على خلقه كله يقول لهم بقى wọ́n fi ń jí yóò tó wọn ní agbára lé gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá rẹ̀ pátá lọ́lẹ́ níwájú ọlọ́run àtàlẹ́ òkú máa tọ̀lá ọ̀dùnmá gbogbo àwọn táwọn pèlè alágbára bí nǹkan máa ń ṣe wá táwọn máa ń pèpè wá gbà wá ẹwà gbà wá àwọn náà àdánwò sí wọn ọ̀rẹ́ ni tí wọ́n pè lẹ́yìn ọlọ́run ọba wa ọlọ́run wọ́n wọ́n kọ irú fáwọ́kọ ìbẹ́ẹ́dì ọlọ́run sọnù ọlọ́run lè mi mo da yín tán ipá mi ti kà yín mo jẹ gàba lérí yín ní tí n bá fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ sí iná máa ṣẹlẹ̀ sọ́tọ̀ láàrín àrùn ayé yìí tí lọ́nà ti ń là mọ́lẹ̀ ẹ̀yọ́ màá yá mi wọ̀ṣọ́ òrùbí àdọ̀mọ̀tìlá fáírọ́ọ̀sì ó kéré jọjọ fáírọ́ọ̀sì kéré jọjọ ó wá ń fi títú bí ọlọ́run bá hàn wá nígbà tí nǹkan tó kéré báyìí ti mi ayé títì tó da ayé sínú wàhálà sínú ìpayà táwọn èèyàn lọ tó ń bọ̀ tẹ́nu ọ̀balẹ̀ mọ́ ọlọ́run bá láàtọ̀ bá fẹ́ wá bá wa wí bóò ni ìbáwẹ̀ ló ṣètò ọlọ́ba ni wà máa nursilu bil ti illa takhwifa ọlọ́ba ni àní mú àmì kan wá àti káfí dẹ́rù báyìí kẹ́lẹ́ mọ̀ fáwọn ọlọ́ba ń bẹ kẹ́lẹ́ páyà wa ẹ bá sì ti ń páyà wa ọ̀rọ̀ yẹn mọ̀ lójútù sọ́tàlẹ̀ ìsra àyà 59 khawful mu'minin nínú ìṣẹ̀lẹ̀ yìí náà ẹ̀kọ́ tá a kọ́ òun náà nípa àwátá gbọ́lọ́ngbọ́ ẹ̀rù ọba wa ẹ̀rù ọba wa bẹ́ẹ̀rù àmọ́ àwọn tó jẹ́ pé àwọn wọn ò nígbàgbọ́ nínú ọlọ́run wọn ò gbọ́ lọ́n gbọ́ àwọn ọmọ bẹ̀rù tọ́lọ̀ ń dájọ́ lọ́n lọ kọ́dà ìlú mi ti wo pé sípò àdúrà kan ń ṣẹlẹ̀ báyìí bí sí ràn lọ tí ràn lọ yìí ah sórí kòkòrò yẹn ẹni tọ́lọ̀ bá ràn sínú rẹ̀ lè bá ọlọ́run sì lọ́dà ikú tí yóò ṣe sábà bẹ̀rẹ̀ gan lọ́dà hùn náà ọlọ́run bá ní alladhi khalaqal mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́run bá ní ọba yìí lọ́dà ikú tẹ̀sán fún ọlọ́run gan lọ́dà ẹni ọlọ́run bá ránkú sínú òkú lásìkò kòrónà yìí náà ẹlòmíì ń kú kìí ṣe kòrónà virus lọ́pa ọlọ́run bá ní àsìkò tí wọ́n kú ni àìmọye àwọn afáàtọ̀ jáde láyé àìmọye àwọn ọmọlẹ́kẹ́ tó jáde láyé àìmọye àwọn olówó ńlá àwọn yẹn ńlá kòrónà virus kó sì pa wọn ìtumọ̀ ẹni pé kòrónà virus gángan fún ẹ̀kọ́ lè pẹ́ni tọ́lọ́wọ́n pápá kí wọ́n wá dé tẹ̀m̀bẹ̀rù anábì nílá àdìwà anábì ní sẹ́yìn ríbu owó àrùn tí máa ràn yẹn kò lè kú láti bìkan bọ́ bìkan o àti pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run lọ́mọ pé tọ́ba tó ń pe ọlọ́run ọlọ́run pàṣẹ fún kòrónà kò ní dọ́dọ̀ rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn àwọn àwọn èèyàn wa sọ fún anábì pé ah, kí ni nǹkan máa ràn o ní máa ràn o anábì sallallahu alaihi wasallam anábì ní ah, lóòótọ́ nǹkan ràn mọ́ni lẹ́tì àdá al-awwal àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kan àwọn ẹranjọ ọ̀kan kò lálàáfíà ọwọ́ okùn ọ̀nà kejì hmm. ànábì alákọ̀ọ́kọ́ tí ọkọ̀ọ̀kọ́ láàrùn tí wọ́n kárùn báwọn bí ìbá ṣe àṣẹ látọ̀dọ̀ ọlọ́run pé ọyá máa láàrùn ìsìn láàrùn ẹ̀yìn màá yá mi àlìjámọ̀ bẹ́ẹ̀ náà du'a wa tawakkul ala Allah wal akhadhu bil asbab nínú coronavirus nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú coronavirus yìí ó pé àdúrà àti kágbára lọ́lọ́run ba ànábì ní gbogbo ẹni tó bá láàrùn la kọ́mọ lọ lè sùn sáàrin àwọn tí wọ́n lálàáfíà kọ́mọ bá kó tiẹ̀ bá wọn. ànábì sallallahu alaihi wasallam ọlá amálẹ̀ fún wa tọ́jẹ́ pé gbogbo ńlá yé nígbà wọn wá solúsàn àkọ́kọ́ òun náà ni ọpọlọ wọn kọ́kọ́ lọ́bẹ̀ ànábìlẹ̀ ti sọ tipẹ́tipẹ́ ànábìlẹ̀ ìdá sẹ́mi ìtum àtọ̀ àwọn ọ̀dọ̀ àrùn tẹ́ bá gbọ́ àjàkálẹ̀ àrùn kan lù kàn fàlẹ́ àtẹ̀lẹ̀ kọlù wa ẹ má wọ́ bẹ́ẹ̀ o wọ́n ìdá wọ́kà bẹ́ àd tó bá sì ṣẹlẹ̀ nílùú tẹ́ wa wọ́n á tún fi ha fàlẹ́ àtàkùrú jù mí ni ẹ má jáde ń bẹ́ kọ́mọ bàrà náà ẹ má yá nínú ẹ̀kọ́ tá a kọ́ òun náà ni pé a sì òsì ọ̀dà gbogbo àwa tí a ló anáwó tán ẹlòmíì olówó ni ọwọ́ dàtọ̀rọ̀ bára ẹni tí ń ṣiṣẹ́ gan kò rówó námọ́ ká tó wá pé ẹni tí ò níṣẹ́ gbogbo àwa sùn kalẹ̀ ká máa pé ẹ tọ́lọ́ba ní ọ̀dà fún yàn ọ̀dà fún yàn tọ́wọ́ bá ṣiṣẹ́ tó ń ṣàdúrà kò ní dá fún ọ àdúrà nìkan kò lè gbé èèyàn di ẹni tó ní àfikọ́ ọmọ ṣiṣẹ́ nítorí lẹ́yìn náà ó tún kọ́ wa yí pé ká lájẹsẹ́kù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lájẹsẹ́kù ni wọ́n rìn kan mú sẹ́rà àwọn tó dé pé bó bá ti wọlé kánàfà yìí ìtọ́ ṣẹlẹ̀ sí wọn láàrin oṣù mẹ́ta tá lò oṣù méjì àbọ̀ yìí ọlọ́ni kalọ́mà ẹlòmíì fẹ́ lè gbé nǹkan jẹ nígbà tó fẹ́ tọrẹ oúnjẹ lọ́wọ́ táì ó dẹ̀ ti ní owó rí ó ti fowó ṣèfáàrí ó ti fowó ṣèfàájì ó ti fowó àwọn olórin ti gbowó ẹ lọ àwọn ológun wọn ti gbowó ẹ lọ àwọn fún jálàbí wọn ti gba gbowó ẹ. ahamiyatul kas iṣẹ́ owó ṣe pàtàkì ọlọ́ni wa ahalala olùbẹ́ àwọn haram riba ọlọ́wọ́n bá ní alibẹ́ mo ṣe lẹ́tọ̀ọ́ ẹ má sọ̀wọ́ ẹ má sọ̀wọ́ ẹ̀sìn máa lájẹsọ́kọ̀ọ́ wàhárọ̀mọ̀ rìbá owó èlé ẹ má gbowó èlé gbogbo àwọn ìjọba tí wọ́n gbowó èlé lọ́wọ́ gbogbo àgbáńláyé trillions of dollars ti lọ ọlọ́run ti fa gbogbo ẹlẹ́ kan náà láàrin oṣù kan oṣù méjì ọlọ́run fa gbogbo ẹlẹ́ fún wọn ọlọ́run ọba lóun mọ òun ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń lò ní kọ́ọ̀bù àwọn ìyàwó wa tí wọ́n máa ń lò ní kọ́ọ̀bù ẹni wí bẹ́ẹ̀ àwọn ìyàwó àwọn alùsọ́nà tí wọ́n máa ń lo ìbòjú gbogbo àlàárín sí bàbáríkà ìgbé àgbé ayé ti kọjá kéèyàn ọ̀dà kan ojú nígbà tí corona jáde gbogbo àmọ̀ pé ọ̀dà káfí nǹkan bojú ọ̀dà káfí nǹkan bomú tọ́lọ̀ ti sọ́fà náà pé àwọn ìyàwó rẹ̀ ní ọmọ ṣe báyìí ká máa wá kórìíra rẹ̀ nígbà wá dé sí àwọn tó ń bẹ̀rù ọlọ́run náà fi ń lo nìkọ́ọ̀bù ẹ̀yin bẹ̀rù kú ẹ̀yin fi dà nǹkan bomú wọ́n wá rò pé ẹni tó bá fi lo nìkọ́ọ̀bù eré rò pé àbí onítọ̀hún kò ní dáadáa kan tó lè ṣe fún àlùmà àbí bó ṣe dà bojú rẹ̀ ó ti dàbọ̀ ọpọlọ ẹ̀yìn kò rí bẹ́ẹ̀ o ẹ̀yin náà dàbọ̀ fún ìsìn ọpọlọ yẹn sì kú bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba láàánì níparí èèyàn màyá mi gbogbo àwọn awòràwọ̀ fún wa ní ọmọ awòràwọ̀ fún wa nàìjíríà àtàwọn afáàtà máa ń kàtírà ọdún ìpè tí ó ṣẹlẹ̀ lọ́dún ni tí ó ṣẹlẹ̀ lọ́dún ni ẹ̀yìn gbà tí two twenty tó wọlé kò sí ìtòrí nànú wa kò sẹ́nìkan tó sọ fún wa pé kòrónà ń bọ̀ eléyìí jó yé wa pé òpùrọ̀ ni bàbá awosẹ́ òpùrọ̀ làáfò ń tẹ̀sùbà òpùrọ̀ làáfà ti ń tẹ̀sùbà ni bàbá ti ọlọ́ni kúl ìrà nàbí sọ fáyé la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah òṣèlú kan tó wà nù sọ́mà òṣèlú kan tó wà lérí ilẹ̀ fọ́ọ̀mù ọ̀tọ́ pamọ́ nínú ọdún kan àbí nínú sẹ̀mí àwọn èèyàn lẹ́yìn ọlọ́nìkan ọlọ́nìkan sọ náà ni wọ́n bá rí báyìí wọ́n á tu wàhálẹ̀ tán ọwá ní ọwá máa sọ ọtọ́ ṣẹlẹ̀ sáwọn èèyàn yóò di wàhálà yóò di wàhálà wọ́n tu wàhálẹ̀ tán sí o tó wá bẹ̀rẹ̀ o ní ìwọ fẹ́ máa sọ ọtọ́ pamọ́ o fẹ́ máa ṣe scan fáwọn èèyàn nípa kádàrà wọn ọ̀dàǹkarú eléyìí ti jásí ìrò tó pé ọlọ́nìkan lọ́mọ àkọ́kọ́ wọ̀nyí dáwọ́ mọ́fà tó lè gẹ́bí láyà lámùhà ìlànà òsèǹ tó máa tọpa wọn lẹ́yìn ọlọ́mọ bá wa abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ fífi dẹ̀lé ìlì kọ́lọ́wọ́n alá ọwọ́ àjọ tẹ̀síwájú gbogbo tó ti pamọ́ nínú òdodo àmọ́ tuta wọ́n ti eh, já alhaku wọ́n zahaka albatilu inna albatila kana zahuka kọ́lọ́wọ́n fún àlékún gbóyà gbóyà lẹ́yìn tí jíjẹ́ lọ ọ sọ tán kó ń bẹ́ẹ̀ jẹ́ ni òdodo yìí máa ń kóró àmọ́ wúlò fọmọ ẹ̀ nàbẹ̀ adam ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́n wọn jà káwọ́ pààyàn lójú ọjọ́ àlùkè àmọ́ pé bẹ́ẹ̀ ń kéwu ilé tẹ̀yìn ọ̀sán láì fáwọn tí ó ní. ẹ òdodo ti wá dé báyìí wọ́n sọ bọ́ọ̀tìlì gbogbo irọ́ irọ́ kọ́pọ̀ rà báyìí gbogbo afásúná ti dìde mọ́ wa lọ́rùn ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá ń gbọ́ wa ètò àkànṣe ètò fiftyhood delhi lẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ radio Lagos one oh seven point five FM tiwantiwa fadilatu sheikh kamaldeen Yunus akorede hafizahullah ni wọ́n ń bá wa sọ̀rọ̀ lónìí ẹ láǹfààní láti bá wa dá sí ètò nọ́mbà tẹ́ ó pè sí oh seven oh five six five five one oh seven five tàbí oh seven oh five six four six one oh seven five mo ní ìbéèrè méjì kan tó pàtàkì sá. iṣẹ́ òdodo ní sísọ yìí kìí jẹ́ kéèyàn tètè kí o kò rán ètò kíkì tó tẹ̀lé mọ́tẹ́lẹ̀. a ti tó ọ̀sẹ̀ mẹ́fà báyìí sí tó ti wáyé lórí afẹ́fẹ́ ọ̀sẹ̀ márùn-ún. ká tó gbààwẹ̀. ká tó gbààwẹ̀ kí ló fà á tó ṣe jẹ́ wípé àwọn èèyàn ò kún ẹni tó bá jẹ́ òdòdó báyìí lọ́wọ́ torí mo mọ̀ pé ara ìdí tí ò ṣe wáyé ni pé àsanwó fún rédíò. bẹ́ẹ̀ ṣé àní wà nǹkan ṣe sódodo yìí. àsanwó fún yín. <laughs> tó mo ti sọ ní ìjòkó tí ó lọ síwájú ìjòkó tá a jòkó níjó ni pé àwọn ọmọ gbìyànjú láwọn kátẹ́rà sínú àwọn tọ́lọ́wọ́n bá fún wa a máa ṣàlàyé èyí tí ó bá yé a máa béèrè lọ́wọ́ àwọn afá wa tó dáwọ́ wa ṣe ṣéèkì bá ṣe kúrẹ́ talabatul ilmi náà máa ń pè wá talibul ilm student of knowledge kò sí nǹkan tó fà á tó ju àwọn èèyàn tí wọ́n ń dá sí ọ̀fẹ́ rẹ̀ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n fà sẹ́yìn tó. kí lè fẹ́ wí fún wọn. ẹ ẹ tá a sọ náà ni pé ọlọ́run bá ní wala yansuranna Allahu man yansuruhu ọlọ́run búra ni ọlọ́run bá ó sì ta kí ọ ọlọ́run bá onílà ó tún lò náà tàkìrì méjèèjì ọlọ́run bá ní dandan kí n ràn lọ́wọ́ obìnrin tó bá rìn sinmi lọ ìtumọ̀ ní pé ilé ìmọ̀ wà ràn sí ẹ̀sìn ọlọ́run yẹn máa ṣe kínú ẹ̀yẹ máa ràn lọ́wọ́ in tẹ́ ń sọ̀rọ̀ lọ́ha àmọ́ tí yín ní kẹ́ wí ah. bí ó ṣe fọ́n sáfẹ́fẹ́ hmm. ọlọ́run bí àwọn kan rí. Ah. ọlọ́run bí àwọn tá a ní mímọ̀ kí ló dé tá sọ ọlọ́run bí àwọn olówó kí ló dé tí wọ́n ná láti gbé òdodo jáde ṣé kò ṣeé ṣe kéèyàn dẹwọ́ díẹ̀ kí ó èèyàn lè wọlé ṣó ṣeé ṣe bẹ́ẹ̀ torí àwọn èèyàn máa dẹwọ́ torí àwọn èèyàn máa ṣe tán àti ran tí ò bá fi ń ṣe òdodo tààrà lọ́wọ́. pé ká ká nà ọ darapọ̀ mọ́ afasamani. mo kàn ń béèrè ní. ọlọmọṣà sọ ní bẹ àtẹ̀yìn náà ọlọmọṣà sọ gbogbo à bẹ wọn jà padà sẹ́yìn mọ gbogbo tá ti ṣe sẹ́yìn jọhún sábà pé akéwù ká tó gbogbo àwọn tó ń àwọn náà kó má jẹ́ mi nìkan ni mo láǹfààní láti máa bá yín fọ̀rọ̀ jù lọ sórí báyìí. asalaamu aleykum. asalaamu aleykum. salaam. hello. naam orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. hello. àti ń gbọ́ yín orúkọ yín àti ibi ti ń pè wá. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah. salaamu aleykum. wa aleykum salaam. àwa ń gbọ́ yín ẹ̀yin ò gbọ́ wa o oh one oh seven five nọ́mbà tí ẹ máa pè sí ni mo pè yẹn salamu aleykum salamu aleykum naam ṣé ń gbọ́ mi báyìí salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah barakatu. naam orúkọ yín àti ibi tí ń pè wá. à ń gbọ́ yín báyìí orúkọ yín. naam bismillah à ń gbọ́ yín. ok naam ẹ mo fẹ́ béèrè case kankan àwọn ṣe. ẹ béèrè question yẹn torí àsìkò. naam ẹ jọ um, animation kí ni ìdájọ́ animation nínú Islam torí àwọn kan ní pé àti mọ̀dà á tó kálukú àti. Hmm, kí a lo um, bí bèbí. ọ̀tẹ́. ká wá fi bíi fídíò náà ni ah. àmọ́ pé wá ṣe àwọn èèyàn tààrà ah. ló ń pè ní animation pé kí ni fókùn ṣẹlẹ̀. aláìní mọ̀ òun náà ni pé gbogbo àwọn afáwọn àwọn fẹ́ká jìnnà sí gbogbo tó bá ti jẹ́ mùjẹ́sàmà àwọn mùjẹ́sàdà gbogbo nǹkan tó bá ti jẹ́ bọ́rọ̀ gidi tó gbé fọ́tò èèyàn wá ká jìnnà sí nítorí pé èrè ni wọ́n máa ń pè àsùnà òun náà làwọn arákẹ́fẹ̀rí máa ń bọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ báyìí tó ń lọ tó ń bọ̀. àwọn nìkan tí máa ń mutaharrik tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń yajú hmm. tó jẹ́ pé fídíò lápẹjúwe hmm. láti pé ń lọ ń bọ̀ ọ̀là ilmu indala àwọn afa òun tako ilà alqalil àbàwọn díẹ̀ nínú àwọn alfa bọ́tẹ̀ àlàáwòlá tó bá dé pé rèrè bèbí yìí tó jẹ́ pé yóò dó gbọ́rọ̀ náà ní bọ́tẹ̀ ọkàn yìí kankan máa ṣe ìgbà tí ń yanu kankan máa ṣe ìgbà tí ń ṣẹ́jú tá a náà mọ̀ pé eh, eléyìí èrè náà ní níbọ̀rọ̀ gidi ẹ̀ nítorí aláwòlà ní kájínà sí wallahu alam. mo mọ̀ pé ẹ má bínú ẹ̀yin tẹ́ fẹ́ pé hmm. ojú òpó ẹ̀ wọ́n fún ṣòdóró ṣé kò ní ètò kan tá a ṣe láti lè jẹ́ kí àwọn ọmọ ìyá tó ráwọn èèyàn kan wà nísìnyí wọ́n ń gbọ́ máa fún yín lákàǹtò àbí àbí àkáǹtò wà tá a lè fún àwọn èèyàn tó fẹ́ dá sétò ètò kan tẹ́ ẹ ṣe tó jẹ́ wípé yóò máa jẹ́ kí àwọn ọmọ ìyá láǹfààní àti dá sí ètò fíkìrì tẹ̀lé ó dàbí pé ìsáàzọ́ ẹ má bá mi sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ẹ má dá ṣe kiri kàdá <laughs> ẹ má dá mọ́ àwọn afá ẹ má ṣe wà sí mú ẹ bá mi sálámọ̀ sáwọn ìjọ máa. Wa alaikum salaam wa Orúkọ yín lákọ̀ọ́kọ́. Abdulkabi Abdulgani. Ẹ̀kọ́ fẹ́ fi ìtàzì sí mi. Masha Allah tẹ̀sí láìpẹ́. <laughs> <laughs> Ní ṣókí wọn bá ìgbìyànjú wo ni ẹ̀ ń ṣe pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà lórí ìfẹ̀kìkì mm. òdẹ́lẹ̀. Alhamdulillah. Ọlọ́run mm-hmm. kí Ọlọ́run bá Allah kó bá ní ẹ̀san gba àwọn tí wọ́n ń dá sí ètò náà ní ẹ̀san lóore. Ní pẹ̀lú kékeré àti nílá, kọ́lọ́májọ rẹ̀ nìkọ̀ọ̀kan, kọ́lọ́ agbìyànjú àgbà yìí pé tí ẹrù bá wúwo tá a bá fà létí tí yóò padà fúyẹ́ òun la fi ṣètò wípé ká ní ẹbí group whatsapp group eléyìí tó ṣe wípé a yóò kó wájú àwa tá a bá ní àníyàn dáadáa láti máa dá sí ó kéré tán two thousand naira ní oṣooṣù so àbí six thousand láàrin oṣù ah. mẹ́ta so àbí twenty four thousand láàrin ọdún kan èèyàn lè sign advance kó san sílẹ̀ kí àwọn oṣù tá a sọ àbúrí ọdún tá a sọ èkó tó pé so a dẹ̀ ní nọ́mbà tí a bá fẹ́ dá sí nǹkan yẹn lákàn hádìwà ṣáàlá. ṣe ẹ máa bá ń fún wọn bẹ́ẹ̀ ni so àwọn tí a bá fẹ́ dá sí láti jẹ́ ọ̀kan lára olùkópa nínú dáadáa náà ká ṣe teslim ká kí wa lórí nọ́mbà zero seven zero five five six nine five four one nine lẹ́ẹ̀kan sí zero seven zero five five six nine five four one nine so tí a bá ti kàn sí wa. tẹ̀ bá kàtí sọ pé kíkí ò délé so a ti tàbá tiẹ̀ láwọn èèyàn tó ṣe pé wọn àṣetán láti darapọ̀ mọ́ group àmọ́ bọ́n ṣe ń gbọ́ wáyé àwọn náà fẹ́ ṣiṣẹ́ olóore account number wo ni wọ́n lè wọ́n lè fi owó ránṣẹ́ sí. alhamdulillah account number tí a lè fowó ránṣẹ́ sí bí a ṣe ń sọ̀rọ̀ yàbí nígbà míì náà òun náà ni first bank two zero two five zero seven seven five two zero lẹ́ẹ̀kan sí two zero two five zero seven seven five two zero alihidaya islamic foundation òun náà ni account name tí a máa bá ń bẹ̀ di ibnillah. ẹ ṣe ìwà kan fi kéde dalil lẹ́gbẹ̀ẹ́. Hmm. so tó yẹn bá ti tá a bá ti fẹ́ sẹ́ndì wọn káka sọ fq dalil kódà kó sí fq la fi síbẹ̀ láti mọ ibi tí wọ́n tó fẹ́ ṣe ọmọ ọ̀hún. àwọn èèyàn sọ pé n tẹ́ gbé dání gan gbóná jù ah. ìpè ẹ fẹ́ lé àwọn àfa àtàsẹ́yìn astagfirullah àtúbí ilẹ̀. torí kò sówó fáwọn àfáà láti jẹ àwọn àfáà dọ̀ ń dọ́gbọ́n sí àmọ́ bẹ́ẹ̀ ṣe ń là mọ́lẹ̀ ẹ̀ ń bàṣẹ iṣẹ́ jẹ́ fáwọn àfáà kò sì sásìkò ó ń dùn mí pé kò sásìkò láti ṣe eh, sọ̀rọ̀. Eh, eh, a fi ṣe ọ̀kan nínú àwọn ètò tí ń bọ̀ tá bá ti rówó tá fi wá a wá fi ṣe ọ̀kan nínú àwọn tọ́pìkì di ẹni tí ó ní. àwọn bàbá wa dùn mí kò wa ṣe wàhálà lórí ẹ̀sìn àwọn kan wá sọ pé ẹ̀ ń bẹnu àtẹ́lu táwọn bàbá sọ mo ní ṣé tòótọ́ ni. Eh, nǹkan méjì làwọn bàbá gbélẹ̀ wọ́n gbé ìtọ́jà alẹ́ àṣẹ́ntẹ̀lẹ̀ àlọ́jímọ̀ àkéyédè àyọ̀jáká àwa ti kéyìn ẹ̀ka tó lè kiri oṣù náà. ẹ̀yin náà kéyìn. ẹ eh, á sì ń lò nígbà tí wọ́n bá ta dábì mu sẹ́rẹ́ yìí tí ọba ti ànábì mu. ẹ̀rọ kéwù sàójú nìkan lẹ́yìn. náà náà ẹ̀rí ni alukur'an ẹ̀rí pé tí màá sọ yín kan ní ọlọ́run sọ ẹ̀lẹ́wọ̀ ayà báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ọlọ́run ti dín wọn mọ̀nà látara pé wọ́n lè kà ń ta wí wọ́n sì bà bẹ́ẹ̀. ẹ̀yin olólùfẹ́ wa ẹ má bínú mo mọ̀ pé ẹ̀rí ojú òpó méjèèjì ló ń pè ah, ó dùn mí o ṣé tí kò ṣeé ṣe kẹ́wàá sí kò wá ṣe tónífètètè báyìí lẹ́ẹ̀kan sí. ẹ bá ti fẹ́ ẹ bá ti sanwó <laughs> àwọn ọ̀rẹ́ kò sí mọ́tò èèyàn sanwó. ẹ dẹ̀ ka síra. a sì máa bọ̀ wá a sì lórí owó ìbọ̀lọ́ ọ̀yà rẹ̀ kù. ẹ jọ ká tó lọ ẹ bá mi kí account number yẹn lẹ́ẹ̀kan sí jazakumullah khair. Uh, first bank two zero two five zero seven seven five two zero alihidaya islamic foundation two zero two five zero seven seven five two zero. ó wá ṣe é ṣe kálẹ̀ ní tí ò gbọ́dọ̀ tó fẹ́ pè ní lẹ́yìn ètò nọ́mbà olólè pèsè. náà nọ́mbà tẹ́lẹ̀ pèsè ó náà ní zero seven zero five five six nine five four one nine zero seven zero five five six nine five four one nine. جزاكم الله خير خيرا نحن قادمون على الأسبوع القادم بإذن الله ان شاء الله بالعون من الله ثم <laughs> منكم aláwọ̀ yà sí rẹ̀ so ẹ̀yin lólùfẹ́ wa káàkiri tí ẹ ti ń gbọ́ wa à nílé ìtẹ̀síwájú báyìí lọ lórí ètò àìtó ẹ̀yin fíkì hòdẹ́rì àkànṣe ètò mashallah mashallah àkànṣe ètò láṣẹ lónìí fún fíkì hòdẹ́rì láti ẹnu fàdí ìlàtúnṣe Kamaludin Yunus Akorede Alihidaya Islamic Foundation tí wọ́n wà ní house nine road d st lucie estate ọlámbẹ ogun state lóṣù onígbọ̀wọ́ ẹ̀ kọ́sìm fúnmiláyọ̀ ní orúkọ mi ọ́ pàtàkì lọ́gbọ yín tí ẹ gbọ́ ètò yìí pẹ̀lú ògọ́lọ́n alọ́bọ̀ yóò máa wá sí etí ìgbọ́ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ inshàlá ètò fíkì délì tẹ́ bá sanwó òun náà ìgbẹ́ kọ́sìm fúnmiláyọ̀ orúkọ lẹ́kẹ̀ sí àkíwá pé mm. assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.